ọba èmi tún ní nǹkan ẹyọ kan bí o tó yẹ pé bá a ṣe ń wò ó ní prógráàmù yìí mo lè ní èèyàn wà wájú mi màá pe èèyàn kó wà wájú mi á bọ́ṣu ẹ̀ sílẹ̀ lójú wa kòrókòrò ìgò tuntun bíbí báyìí màá fọ báyìí gbìm màá dẹ̀ mú ojúgò yẹn máa máa gbọ́ dúdú ẹ̀ lọ́nà láìpẹ́ pa pa pa pa pa tẹ́ẹ̀dẹ̀ ní rí ikun ẹ̀jẹ̀ mo dẹ̀ tún lè wá sọ́dọ̀ yín tá tún lè dán wò. fi ìgògùn ènìyàn kó má wọlé sí lára. yóò tẹ̀ ní nípa a lè ṣe báyìí báyìí bá ṣe ń wọra wa báyìí tí ò ti pẹ́ máa ṣe máa sọ pé mò ń lọ bì kan. Mm, ẹ jẹ́ ká fi ẹsẹ̀ ẹ ní sùúrù mo ti gbọ́ ọ̀kọ́tẹ́ sọ à ń bọ̀ lọ́dọ̀ yín ṣé ìkọ́tẹ́ tó ṣé ó sì kú kàbó ti tán. mi ò wà. no mo fẹ́ kẹ́ ẹ sọ eléyìí tó máa easy láti ṣe lórí afẹ́fẹ́ báyìí ẹ tún sọ míì. nǹkan tí mo sábà tún mọ̀ ní orí afẹ́fẹ́ ó ní ọ̀rọ̀ téèyàn lè sọ bọ̀ ìyẹn máa tó one hour láàrin ìgbà tẹ́ni ìyẹn sọ wọ́n máa yá ni wọ́n máa kó ni wọn máa fún lówó níbi tó wà ó lè wá kéré o ó lè pọ̀ omi ìfẹ́ mọye náà ṣùgbọ́n máa fọwọ́ gbowó báyìí. ó dá mi lójú. mo láìkí ẹ̀ sùn but ìyẹn one hours ló máa náwó àbí. lágbára elédùnmarè ẹni pẹ̀sí lè pe gbólóhùn yẹn bí tá a yìí. so eh, nǹkan tẹ́ ń sọ ẹ̀ sí ni wípé tẹ́ bá pe gbólóhùn yẹn fèmí nísìn ah, within one hour ó máa fún mi ní owó níbi tó mo wà yìí. bẹ́ẹ̀ ni wọ́n lè tẹ́ ẹ̀jẹ̀ tí mi fẹ́ mọ̀ o bọ́lá kó má dàbí pé ẹ̀ ṣe prógráàmù lọ́wọ́ torí pé kó wá jẹ́ pé yọ̀ọ́ fẹ́ sẹ́ni owó ti tẹ́lẹ̀ kẹ wá ní èmi ni mo ṣe láàrin ìgbà táwọn máa ṣòwò yẹn sínú bẹ̀. ẹ má wọrí ẹ ṣé àkáǹtì náà máa fún lówó ni àbọ̀ máa fowó sí mi lọ́wọ́ wọ́n lè ṣe sí ilé àkáǹtì wọ́n dẹ̀ lè wá fún yín níbi tẹ́ ẹ wà mí ìfẹ́ mọ̀ ẹ lè ó lè jẹ́ pé bóyá ẹ̀gbáyàn sọ̀rọ̀ owó tẹ́lẹ̀ ó máa mú owó yẹn wá fún yín ọ̀kọ́ ṣe sí ilé àkáǹtì ó lè má ẹ lè ní kẹ́ni tí ò lọ́kàǹtì níbi tí ò lo kíní kó lò ó. tọ́lọ́wọ́ ni mo fẹ́ tọ́lọ́wọ́ ni mo fẹ́ mi ò fẹ́. ok um, ah, àṣìbàṣe ò lákàǹtì ni àbò lákàǹtì. ọmọ àkáǹtì mi bíbá yìí. ẹ mo lè ṣe àṣìbàṣe pé gbólóhùn náà. ẹ ní sùúrù ẹ farabalẹ̀ how many hours tí ẹ sọ wípé owó yẹn máa tẹ̀lé. òun náà mo sọ pé ó pẹ́ jù bá ṣe é jù ó pẹ́ jù láàrin wákàtí kan mi ìfẹ́ mọ̀ máa yá iná máa kó iná máa fọ́ọ̀ṣì báàsì lówó ọkọ̀ ṣòwò sínú àkáǹtì ẹ̀ mi ìfẹ́ mọ̀ ẹni náà. sórí eléyìí tó sọ yìí mo respect yẹ àwọn oògùn gidi nìyẹn kì í ṣe oògùn a máa pa a máa yà ní wèrè a máa ṣàládà irúfẹ́ gbowógbowó yìí báyìí mi máa ní tírẹ̀sì sírú ẹ̀ bí èèlò ló máa ná wa sà tá a bá fẹ́ máa ṣe. kò lọ́wọ́ lọ́wọ́ kọ̀ọ̀kan à lọ́wọ́ kọ̀ọ̀kan ọ̀rọ̀ lásán gbólóhùn ọ̀rọ̀ níbi tá a ṣe bá sí wa yẹn náà ló máa ti sọ lọ́ọ̀nlá yìí ẹni tó bá tún lè wí lọ́ọ̀nlá yìí náà tún lè wí. ẹ sùúrù tí a bá ń wí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ yẹn ṣé ojoojúmọ́ ló máa fi máa gbówó wá ní àbí ẹ̀ẹ̀kan lóṣù ló máa ṣiṣẹ́. bẹ́ẹ̀ no no irú nísìnyí tá a bá ti lò ó sì tó ti mú nǹkan tó fẹ́ mú wá ó tún dìgbà míì tá a máa tún lò bọ́ tá a bá ti lò ó gbogbo gbà kò ní ṣiṣẹ́ mọ́ bíi ti tẹ́lẹ̀. ẹ̀ẹ̀kan lẹ́ẹ̀mẹ́lú lèèyàn lè máa lò lóṣù. èèyàn lè máa lò èèyàn lè lò lójoojúmọ́ ṣùgbọ́n tó bá yá ó máa reduce kò ní ṣe nǹkan tá à ń fẹ́ mọ́ bíi ti tẹ́lẹ̀ sà. but first one yẹn ó máa ó ṣù ọ́ kò dẹ̀ níbì kankan ẹni tó lè fún lówó ebi ń pa tó bá pe ọ̀rọ̀ tí mò ń sọ yìí Elédùmarè ń gbọ́ yóò gbowó náà mi ìfẹ́ mọ̀ wọ́n á yá ni wọ́n á kó ni ó dá mi lójú. Ah! kí ni mo lè ṣe yìí o jẹ́ ká ṣe báyìí ṣé mo lè lo ah! ṣé mo lè lo ìyàwó mi. lágbára ọlọ́run ẹ lè lò wọ́n déédéé déédéé kò nídìí pé wọ́n tẹ̀lé àtọwọ́ pọ̀ pọ̀ jù wọlé ká sọ. within one hour wọ́n máa fún wọn lówó. lágbára Elédùmarè mi. ó máa ṣàgbowó yẹn ṣá. seven fifty la wà ìgbà ìgbà wo ló máa wá díwù ìgbà tí wọ́n lọ wà ẹ máa díwù. bóyá tó bá pe cartation yẹn sí bóyá wọ́n lè fi ten minutes pe cartation bóyá títí nine kó máa díwù because eight fẹ́ lọ lù báyìí. but ìyá Abigail ò lákàntì o kò lákàntì o sọ ma mú wa fún nílé yìí ni. Ah, ah. èmi ò fẹ́ ṣe jẹ́ jẹ́kẹ̀sẹ̀ ìdánwò wọn lákàtó wọn lákàtó mo lè pé ẹ lè mẹ́lòmíì náà wọlé mo lè pé tó bá rí bẹ́ẹ̀ tí ò bá rí bá ṣàjárọ́ ń bí ẹni tó bá gbọ́ kan nínú àwọn àtàwọn àmì kò ń sọ̀rọ̀ pé mo ẹ màá ṣe máa sọ pé ẹ mò ń lọ mò ń bọ̀ tó bá dàgbẹ́ pé tí gòyẹn náà lẹ fẹ́ kí n dánwò tá a ṣe ń wò lórí prógáàmù yìí a máa dánwò ń bí oníkálùkù a máa rí tested confam ni wọ́n ní wọ́n pé kọ́. ẹ ní sùúrù. kẹ́rẹ̀ẹ́dẹ́ kí wá sọ́dọ̀ yín náà kí wá dán nǹkan mi wò ó pọ̀ nǹkan pọ̀ tí mo ní tí mo lè dánwò. ẹ mo ti gbé kámẹ́rà tí ìyá abigail ní sísílà. mo padà tẹ́ ọba ní òní bẹ́ẹ̀ máa dánwò. ẹ ní sùúrù sà mo ti gbé kámẹ́rà tí ìyá abigail. Ah. because kó má bàa jù bóyá bóyá mo lọ bóyá irọ́ la pa because ìgbà táwọn èèyàn bá máa kanlẹ̀kùn gbogbo èèyàn ló máa ń rí. bẹ́ẹ̀ ni o. kí lẹ wí. ṣó ti yá. ẹnu ọ̀nà rẹ o ibi náà máa gbà wọlé o kẹrin tí bá bá fún wa mo rí mo níjẹnu ọ̀nà tẹ́ o mo níjẹnu ọ̀nà tẹ́. ẹ calm down ẹ ní sùúrù wọ́n náà wà lẹ́ fún wa o ooo. Oh, ah. bàbá ẹsẹ̀ máa gbọ́ tèmi àbí ẹ̀rẹ́ dà ti gbọ́ ti tèmi. mò ń gbádùn yín sà mò ń gbádùn yín sà. wọ́n na wàlẹ̀ fún wa bí ọ̀rọ̀ tí ẹ bá ti sọ tó bá ti rí bẹ́ẹ̀ one million naira tó wà nílẹ̀ yẹn ẹ̀yin ni màá fún bí ò bá ti rí bẹ́ẹ̀ bí ò bá ti rí bẹ́ẹ̀ gbogbo ayé máa sọ pé kó ṣépè sọ yín o ipe olè ni yín o pé yín bá àwọn ènìyàn àti ọmọ náà ya tí ó ti yá ẹni sùúrù àti ọmọ àti ọmọ sẹ everybody mute o àfáriwo one hour náà pé o a ò kọ ẹgbẹ́ àwọn ọ̀gbẹ́ dàda tó tẹ́ ọ lọ pé wàdà wá o. ó yá kọ́nà ó yá kọ́nà ọwọ́ wọn ọwọ́ ẹni ọwọ́ tó bá wà ní ọwọ́ wọn kọ́nà sọ̀kan òdìgbà tí má tọ̀tẹ̀ fàmúyẹ̀gòsùn àmọ́ á bá wọn pé lọ́dọ̀ tèmi bí mo dẹ̀ nígbàgbọ́ pé ìgbàgbọ́ mi kúnná kó máa ṣiṣẹ́ sọ fún kọ̀nà kó bá múyẹ̀gòsùn wá. ẹ jọ àníwò alákẹ́nibọ̀dì ó má gbàbọ̀dì fún wa o gbàbọ̀dì fún wa o bàbá bàbá mo ti sọ fún yín wípé tí mi bá ti pè yín kẹ́ má sọ̀rọ̀ ẹni bá fẹ́ gbàbọ̀dì kó gbàbọ̀dì ẹni iṣẹ́ tí o bá dájú náà máa ń gbàbọ̀dì fún iṣẹ́ tí o fà ń gbàbọ̀dì fún gbogbo nǹkan tá à ń ṣe yìí bí ayé wa máa ṣe dání torí káyé Yorùbá lè dání a ò fẹ́ rọ́mọ́ ẹni tó bá sọ pé wọ́n gbàbọ̀dì fún òun á jẹ́ pé iṣẹ́ ọwọ́ ẹ̀ gan ò mọ́ so are you ready. mo ti ready sir mo ti ready. oya go on everybody mute ó yá yá bíkẹ́ ó yá bá nọwọ́ yẹn síwájú kẹ́ máa sọ ọ̀rọ̀ tí mo bá wí kẹ́ máa bá mi sọ jáde no bye bye bye. wọ́n ní kò ná báyìí. Mhm. agbára Kákáǹtì fá. agbára Kákáǹtì agbára Kákáǹtì fá. gbàgbàgbà ní tèṣù ọ̀dàrà gbàgbàgbà ní tẹ̀sán dára. afẹjúmọ́ ohun olóhun gbà lọ́wọ́ olóhun ní tẹ̀yìn ìyá mi ò ṣòro mọ̀ fìyà. ẹ máa pe díẹ̀díẹ̀ kó lè yé. afẹjú mọ́ ohun olóhun gbà lọ́wọ́ olóhun. afẹjú ohun olóhun gbà lọ́wọ́ olóhun. ní tẹ̀yìn ìyá mi ò ṣòro mọ̀ nga. ní tẹ̀yìn ìyá mi ò ṣòro mọ̀ nga. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. ẹ parapọ̀. ẹ parapọ̀. ẹ wá sọ wípé ẹ fẹ́ mọ̀ o níbi tẹ́ ẹ wà yìí láàrin wákà ẹ fẹ́ kéèyàn wá fún yín lọ́wọ́ ẹ fẹ́ mọ ibi tó ti fẹ́ wá àádọ́ tún sọ lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta kò jù bẹ́ẹ̀ ló yẹ sọ bẹ́ẹ̀. pé ẹ ò fẹ́ mọ̀ o níbi tẹ́ ẹ wà yìí. mi ò fẹ́ mọ̀. ibikíbi tó ti fẹ́ wá ní tiwa ẹ̀ kàbá ìkọ́wá fún mi mi ò fẹ́ mọ ibi tí mo wà yìí kí gbogbo ẹ̀yin ènìyàn kẹ́ wá máa fún mi ní owó. èkíní èkejì. mi ò fẹ́ mọ ibi tí mo wà yìí mo ní kí gbogbo ẹ̀yin ènìyàn. ó yá lẹ́ẹ̀kan sí agbára kákà ti fá lẹ́ẹ̀kan sí i. agbára kákà ni ti fá. gbàgbà ní tèṣù ọ̀dàrà. gbàgbàgbà ní tèṣù ọ̀dàrà. àfẹjúmọ́ olóhùn gbà lọ́wọ́ olóhùn àfẹjúmọ́ wọn ọlọ́run gbà lọ́wọ́ ọlọ́run. nítẹ̀yìn ìyá mi ò ṣòro mọ̀ǹgà. nítẹ̀yìn ìyá mi ò ṣòro mọ̀ǹgà. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀tẹ̀ parapọ̀ ilé olè fẹjúmọ́ owó olówó wá fún mi lónìí. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀tẹ̀ parapọ̀ kẹ́ lọ gba owó lọ́wọ́ olówó wá fún mi lónìí. agbára káká ti fá. agbára káká ni ti fá. gbàgbà ní tèṣù ọ̀dàrà gbàgbà ní tẹ̀sù ọ̀dàrà. àfẹjúmọ́ wọn lóhùn gbà lọ́wọ́ olóhùn. àfẹjúmọ́ wọn lóhùn gbà lọ́wọ́ olóhùn. nítẹ̀yìn ìyá mi ò ṣòro mọ̀ǹgà. nítẹ̀yìn ìyá mi ò ṣòro mọ̀ǹgà. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀tẹ̀ parapẹ̀ lọ lè fẹjúmọ́ wọn lówó wá fún mi lónìí ó tán. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀tẹ̀ parapẹ̀ lọ gbọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ wá fún mi lónìí. ó yá ẹ fẹ́ sínú atẹ́gùn kẹ̀kọ́ náà bọ́jú tán wọ́n ní kó fẹ́ sínú atẹ́gùn ṣé ó ti parí. ó ti parí ẹ lè gbé kámẹ́rà wá. ó dáa. táìmù. ó dáa. a ti wà ní èyí. kọ́kọ́ ẹ̀ ní kó fọwọ́ ẹ̀ bọ́jú.